الموت أشهد أن لا إله إلا الله أشهد أن حي على الصلاه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 وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله أوصيكم بتقوى الله كما أوصي نفسي بذلك لأن الله سبحانه وتعالى أمرنا بالتقوى في آيات كثيرة في القرآن العظيم وكذلك حثنا ورغبنا في ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة الصريحة عباد الله اليوم ستدور خطبتنا حول حسن معاشرة النساء عباد الله اعلموا أن النساء جنس من أجناس بني آدم وقد خلقهن الله سبحانه وتعالى من الضلع الأعمى ولذلك يجب علينا أن نعاملهن معاملة حسنة لأنهن ضعيفة سواء كنا بناتنا أو أبوابنا أو أمهاتنا يجب علينا أن نحسن إليهن كما أمر الله سبحانه وتعالى في ذلك في القرآن قال الله تعالى الهنان بالمعروف وقال تعالى في آية أخرى ولا تستبيحوا أن تعدلوا بين النساء ولو حرمتم ولا تميلوا كل الليل فتن كالمعلقة وقال الله سبحانه وتعالى وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف عباد الله علموا أن الإنسان آه، هن بناتنا بناتنا يجب علينا أن نحسن إليهن ونحسن تربيتهن بالمعروف لأن النبي صلى الله عليه وسلم قد أرشدنا إلى ذلك في أحاديثه الصحيحة قال النبي صلى الله عليه وسلم من ابتلي من هذه البنات بشيء فأحسن إليهن قلنا له سترا من النار رواه البخاري وأما بالنسبة لقولهن أزواجا فقد حسن وأوصانا النبي صلى الله عليه وسلم بحسن معاملتهن وتسليتهن والإنسان إليهن كما قال النبي صلى الله عليه وسلم في حديث أبي هريرة رضي الله عنه الذي قال به استوصوا للنساء خيرا فإن المرأة خلقت في درع وإن أعرج ما من درع أعلى فإن ذهبت تقيمه كسرته وإن تركته لم يزل أعوج فاستوصوا للنساء متفق عليه وقال النبي صلى الله عليه وسلم المرأة كالدرع إن أخذتها كفلتها وإن استمتعت بها استمتعت وبها أرض وقال النبي صلى الله عليه وسلم إن المرأة خلقت من قبل لم تستقيم لك على طريقة فإن استمتعت بها استمتعت بها وبها عوج وإن ذهبت تغييرها كسبتها وكسرها طلاقها أتبقى الله سبحانه وتعالى سبحانه وتعالى في الله سبحانه محمد صلى الله عليه وسلم àlékún kí Allah subhanahu wa ta'ala àlékún orí àṣẹjẹta rẹ̀ kí olúwa bá wà mú bá nàbí sallallahu alaihi wa sallam ó bá mú bá wọn tàbí àtàbí ó bá mú bá orúkọ àwọn ẹnìyẹrẹ tó wà lórí ìlànà nàbí sallallahu alaihi wa sallam tí yóò fi jẹ́ ọdún ìjọba ìyá ní gbogbo ìgbà wípé gbogbo ẹni bá ti wò ní ìlò gbogbo ẹni bá ti wò ga tó kí ọ̀rọ̀ àwọn àti wọn dà lábá ti dé ká tó gbogbo ọ̀rọ̀ ẹgbẹ́ kan ká gbọ́rọ̀ rẹ̀ lókè ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la máa sọ fúnra wa ike gbogbo ìlànà tí a máa tẹ̀lé ìlànà bá tẹ́ ṣe lẹ́yìn ìlànà bá tẹ́ ṣe ní gbogbo ìlànà tí a ìtòlúbà lẹ́yìn sọ̀rọ̀lá àrí ọ̀sẹ̀lám màásùn ẹni tá a fi tán kúrò níbi àbìsẹ́yìn ẹni tó jẹ́ pé owó tí máa ń kọjá lè lẹ́nu ọ̀nà tí máa ń kù níwà ọ̀nà tí máa ń paláṣẹ ọwọ́ aláṣọ àbáṣọ máa ń wọ ààrẹ wà á tẹ̀sí kankan tó dàbí àtẹ́sí sọ̀rọ̀lá àrí ọ̀sẹ̀lá fi dé lẹ́yìn ẹ̀ kọ́dà àwọn tàbí àtẹ́bí wọn orí bí àtẹ́bí tẹ́ kọ́dà àwọn tó ń gbaṣẹ́ kọ́lá tó bá ti ta kóró bí àwọn ọ̀sán wọ́n ta aláwọ̀ wá pa eléyìí ó ta kóró ìlànà lẹ́yìn ọ̀bá àlẹ́yìn ọ̀sánlá nítorí pé ó lò ní ọ̀sán tó àná owó wọ̀nyí wọ́n ta àlẹ́ gbogbo èèyàn pátápátá òun náà láti gba ọ̀rọ̀ wọn wọlé tọrọ wọn bá dáa wọ̀nyí wọ́n ta àlẹ́ yìí gbogbo ẹ̀ láti ṣe ọ̀rọ̀ padà fún nígbà tó wọ́n ti bá ti kú díẹ̀ káàtó ilẹ̀ àtọ́ àdìgbò ha àgbà nígbà àyàfi àtẹ́sítọ̀ ọ̀bá àdìgbò sàlám òdìgbò tuntun látara ìdílé yìí táwa lọ lè máa ilé òdìgbò fún jù nínú àlámàrí tó tó àdádálẹ̀ àdádálẹ̀ táwí ìwò náà ní ìjọ títà náà sọ̀rọ̀ láwà àríwọ̀ sọ́là tí ó mọ̀ nípa ẹ̀ nígbà tí ó fi jọ́ fífún àwọn ọmọ àwọn ọmọ nínú ọ̀rọ̀ ni àbí nínú àtìsọ́tà ni àbí nínú iṣẹ́ ni káwà rẹ̀ nìkan kó òsì ní yẹ́ ní àtún hasana kúlù ní àtún sọ́láàlá gbogbo bílíà pátápátá àti wàyíwọ̀ ààrùn ní àtún hasana wọ́n láwọn ẹmọ ìlú ìrò láti ní mọ̀sọ́já o kí ní mọ̀sẹ̀lú tó lẹ́yìn àrùn náà yóò máa jẹ́ torí àrùn àrẹ́sọ̀láwà rẹ̀ òtọ́lá pé torí àrẹ́sọ̀láwà rẹ̀ òtọ́lá wà á sọ́rọ̀ àrùn wà ájá kò tẹ́ tó dára wà lẹ́yìn nínú lábára lábára sọ pé àwọn èdè lábára àdájọ́ wa gbogbo bílíà pátápátá wòlíbẹ́ àwọn ọmọ sẹ́nu bí yá yóò fi kí àgùn ìgbìmọ̀ ẹ̀rẹ́ ìgbìmọ̀ èèyàn ń dá ọ̀rọ̀ bá àti ìbàdàn sọ̀lá ọ̀rọ̀ sọ̀lá àìsànmọ́ aṣọ́gbó ni ó nàbà àgbọ̀n pọ̀lọ́jọ́ alẹ́ ìlú gbogbo ẹ̀rọ ìjọba padà sí lẹ́nu gbogbo ẹ̀rọ ìjọba alátẹ̀ká látẹ̀lé ayàtí àtúnṣe wà wà lọ́wọ́ sọ̀lá ọgbọ̀n pa alátẹ̀ káfẹ́sẹ̀ látẹ̀rẹ̀ ẹ̀yọ́rí láti mọ́ ní ìyà àbójútó láwùjọ wa ó jẹ́ pé nǹkan tá a fẹ́ sọ yìí nípa rẹ̀ yìí nǹkan tí ti ń bẹ̀ ẹni ó sì fẹ́ máa padà sí tó wà tó wà sí ìsìlámù tó dé nítorí pé ìsìlámù tó dé ó ní bí ìṣesí ó bá báwọn lábáwá ti máa ṣe ó ní gbogbo ayé ti máa ṣe pẹ̀lú ẹ̀yà kan nínú ẹ̀yà àwọn èèyàn wọ́n náà obìnrin àwọn tó ń jó obìnrin èyí tí wọ́n ti fi ìsìlámù tó tí wọ́n ti ń bá obìnrin lò ọ̀nà tó ẹ̀yìn lábáwá wọn a máa bá obìnrin lò nípa ló pé bí ìgbàdéyàn bá ẹrú bí ìgbàdéyàn ní dúkìá bí ìgbàdéyàn ní nǹkan ní orílẹ̀-èdè obìnrin fún kọ́lá tó yẹ ni pé a rí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n bá fi mọ obìnrin lásìkò tá ń sọ yìí ìbànújẹ́ ńláńlá orílẹ̀-èdè máa jẹ́ fún wọn kẹmá fi ẹ̀sí ro ibi ìyàwó rẹ̀ fi máa ọwá ní ìyàwó rẹ̀ fi obìnrin ìbànújẹ́ dáadáa ní ọjẹ́gun ọlọ́ọ̀bá lè lọ́lá fún wọn náà lọ́rá ó ní ẹ̀sẹ̀ wá rọ̀ èyí tó ma wá sápamọ́ ó ma wá sápamọ́ báwọn yẹn káàkiri ti sún iná tó ṣe rọ̀bí látara ó bàbíjẹ́ ní sọ́nà kí ni ó bàbíjẹ́ ti gbogbo rẹ̀ ayò ti gbogbo ẹ̀ àwọn yẹn tó sòrò lè sọ̀rọ̀ yóò ma wá wọ lọ́nà ìwé ìwé tó ń tilẹ̀ tí wọ́n ń bá abẹ́ ìlú kó bá ti máa kó bá tó lè àwọn yẹn tó sòrò lè sọ̀rọ̀ àti wọ́n ti pàtàkì nítorí pé wọ́n gbà yí pé obìnrin ẹ̀yìn yóò kàn wé tàbí lásán ni láàrin ẹ̀lẹ́kàwùn ẹ̀lẹ́ ni kúrò lé fún àkóbí ẹ̀yìn wàlá ẹ̀yìn gáàrẹ̀ lásán kúrò lé bọ́ọ̀sà ajá àwọn abọ́ta sí wa ìjà òjẹ́ ìjà òjẹ́ lẹ́yìn táwọn tó lè jáde ojú wọn náà pàṣẹ àkọrọ ní àwọn àwọn tọ́kọ́ bá yá yóò dúró pẹ̀lú ọkọ̀ olùdókòwò àti jẹ́ pé àwọn míì nínú àwọn lágbára nígbà tọ́ba ti bímọ láì ní wéjì àtúkọ́ ara wọn kó náà yọmọ ọmọdé láàyè ẹgbẹ́ náà láti ráwẹ̀ lórí tó jẹ́ pé wọ́n gbá ti mọ́ra pé àkọ́ náà àbúkọ́sẹ̀tọ́ owó ìmọ́ṣẹ́ lẹ́rí àjùlọ rẹ̀ olúwọ́sà nígbà tó bá fẹ́ fi ọmọ lọ́kọ̀ nígbà tó bá fẹ́ sáàdì tó bá ti tẹ́lú mi bá tọ́ ọmọbìnrin wọ́n máa wá kí ipò ilé pé áà ẹ́ tó bá ti wá nígbà tó bá fi ọmọ yìí lọ́kọ̀ làkúmì lórí lẹ́kù sí látara pé kíni látara pé yóò ta ni nígbà tí ẹ̀ bá ta dúkìá òun náà fẹ́ wọn ti wòye lásìkò yẹn lásìkò tá ń sọ obìnrin kì í jogún wọn ò ní jẹ́ kó jẹ nínú ogún wọ́n jẹ mọ́ wọ́n jẹ mọ́ fún ni ẹ̀yìn gẹ́gẹ́ náà ni wọ́n èé sí mọ̀hámàdà ní àjọṣepọ̀ tó dá wọ́n èé fún ìlú lọ́gbọ̀dá ìṣẹ̀lẹ̀ tó dá ọmọ ìbálẹ̀ wọ́n tó sùn kó ní àwọn tó ń tó fẹ́fẹ́ ẹ̀yìn wọn a máa lọ fún obìnrin nígbà tí ẹ̀ máa kọ lọ́jà ni ẹgbẹ́ wa kò múra tẹ́lẹ̀ òtúlẹ̀ olúwẹ̀ olúra gbogbo àwọn ọmọ bí ayé láàrín ní òkèlà tó bá jọ sí àgbéyà wọn máa béèrè lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n lè má lè láàrin pé ayé láàrín ní òkèlà ọmọ tó bẹ̀ẹ̀ jọ ní ẹ̀jẹ̀ tó fi jẹ wọ́n yá tí wọ́n ti pa ọ́ tó lẹ́sàrà sí eléyìí ìsìláàmù pé kí ní ìsìláàmù pé kí ní gbogbo oró eléyìí ó ní bámú sí bẹ́ẹ̀ mọ́ ìsìláàmù pé kí ní ká jẹ obìnrin gbogbo ìsìláàmù wa gómìnà lógún pé wọ́n náà máa jẹ ìdájí ogún tọkùnrin bá ń jẹ látara bẹ́ẹ̀ àárẹ̀ àwọn ọ̀tẹ́ẹ̀sì àwọn tí wọ́n mọ̀ta àbá àwọn tí wọ́n mọ̀ta sẹ́gbàgbé ẹ̀yìn fún wa ọmọ ọmọ pé ìsìláàmù sí ìsìláàmù sí ní pẹ̀lú obìnrin obìnrin ogún ẹ̀yọ̀kan ọkùnrin ogún méjì èyí tó bá yẹ sábà mọ̀ta ní àtúnwà ronú sáwọn ojú ìrìn nípa èyí tí wọ́n kò rí tẹ́lẹ̀ bóòlù ọdún tí obìnrin nígbà tí ibi tó bìnrin ti ń bọ̀ káwá wo olùdí láàbù bí obìnrin sí ipò olùdáàbò gbèrè gbogbo lórí ìtàbá olú dáadáa ipò tí láàbù obìnrin sí ipò tó tó lọ́lá ipò tó ga ipò ọkùnrin lọ láti gbogbo olùbájá obìnrin ẹ̀yìn kó máa wà lọ́wọ́ ọkùnrin láti tàbá bá ti ní nínú ọdún méjì dáa fún ọ nínú ẹ̀ òun náà yóò fi sàlá àti sàbí wa fẹ́yàwó nínú ẹ̀ yóò fi gbalé nínú ẹ̀ ọmọ yóò mọ bí àwọn oníjẹ yóò mọ mú nínú mu nínú ẹ̀ tọ́mọ bá bí àwọn bá bí máa ń gbogbo ọdún yóò sọ nínú méjì òun náà yóò fi sọ fún lórí ìbàlú àwa ṣe kàkà fún ọkùnrin lọ́rùn tó ń kàkà nínú ìrọ̀lẹ́ tá a fún ẹ̀yìn níbẹ̀ ìgbẹ́yìn ta ni yóò padà bọ̀ tàbí yóò padà sẹ́kù nínú ìlànà pé Islam òun ló ti dáadáa ó lè nígbà tí láti wá sí dáadáa ikọ́ mìí dáadáa ìwá sọ arápẹrẹ lára nẹ́bìsọ̀láwà alẹ́wọ̀sẹ́lám látara pé ọmọ nẹ́bìsọ̀láwà alẹ́wọ̀sẹ́lám fáàfíìmá àlẹ́bì fẹ́rẹ̀ rẹ̀ lẹ́ni pé tí bá ti máa kọ̀wàá jù kúta níbi wá àlẹ́bì ó ti dìde lọ́ọ̀lẹ́ pàdé rẹ̀ àlẹ́bì ó wà mọ́rùn-ún àlẹ́bì wà ní gbogbo láyé inú bá tí wọ́n bá bàjẹ́ tí bàbá tí wọ́n jẹ́ ìwọ̀n bá ní ìwọ̀n àríwọ̀sọ́lá fi jẹ́ ìdí máa tún nínú ọdún inú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́wọ́ tó rí àìjá tó jẹ́ ìwọ̀n àríwọ̀sọ́lá àríwọ̀sọ́lá tí àìjá bá kírora àdábí ó ní òun náà gbọ́rora tó ń kírora ọ̀run tó ìpínlẹ̀ mọ́tàlì ìdẹ́kọ́ wa ipé obìnrin wó ẹsẹ̀ ìkan tí ẹ máa ń dégírí tí ẹ máa wáyé ẹ̀rẹ̀ mú tó látara ilé òun náà ló yẹ ká mọ̀ kí ni ìsìlámù bóòl ìsìlámù ti ní ká ti pẹ̀lú obìnrin tàbá wo àwọn obìnrin wa tàbí níláwùjọ wa obìnrin ó jẹ́ kan nínú àwọn ọ̀nà eréjìkì nínú kóbìnrin ó jẹ́ ọmọ wa ẹ̀ àdúgbòbìnrin jẹ́ ẹ̀hún wa àdúgbòbìnrin ti jẹ́ gíní ó ti jẹ́ ìyá wa àníwọ̀n látẹ́gbà àníwọ̀n lábúrò gbogbo owó ọ̀nà kọ́nà tó fi nípa fi èrò jẹ́ sí wa tún láti fi fún wa àti ká nílá àgbàgbà wọn òbẹ̀ tó bá tán bá kàn sí ọlọ́run àti ọlọ́run fún wa tí wàá tún àní wọn ni wà á ti rò náà nínú àwọn àwọn ní ẹgbà wọn lò dáadáa ìbálòpọ̀ tẹ́ ẹ máa bá àwọn obìnrin yìí lò ẹ máa bá àwọn olùpẹ̀lú kiri pẹ̀lú dáadáa nítorí pé àwọn obìnrin bí dáadáa wà sùn ó dá wọn ní ẹ̀dá kan sí ìròrí wọn mú ó dá wọn ní ẹ̀dá kan sí wọn lè dá nǹkan sí fúnra wọn ó dá wọn ní ẹ̀dá kan ó jẹ́ pé ọ̀rọ̀ náà ti tọ́rọ̀ èyí kò ti kàwọ́ láyà wọn ò lè ronú nílà ẹkún ni wọ́n ti parí gbogbo ẹ̀ ọlọ́pọ̀lọ́ máa lè láti dá wọn nígbà orin ni òun náà ló fà á sí ibà ti pé àwọn àwùjọ kan tó jẹ́ pé orí ti padà ó ti wá sí yìí òun náà láà máa rí ọmọ olórin tí ó mọ̀ sí ọkùnrin ọ̀nà láti máa rí àwùjọ táwà wà yìí tó jẹ́ pé àwùjọ táwà wà yìí láti máa jẹ́ ọkùnjò olúlé ìyàwó sì lọ ọdún méjì yóò lọ nílá àjà ìyàwó lọlẹ̀ haúsá yóò lọlẹ̀ igbó ọmọ wà fún ìtọ́sù sí yóò mọ̀ wá gbogbo olùgá ẹ̀lọ́gbò wá ní tẹ̀síwá sọ dáadáa ọkọ̀ bẹ̀rù lé ọ̀fẹ́ ilé ní ha ń tẹ̀lú àpò dáadáa tẹ̀wá rọ́jàrà bí àwọn bá wá tó tà ilé tó bá tà nínú ẹ̀ ó lẹ́nu tó máa gbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú ẹ̀ ló máa gbọ́ ọ̀rọ̀ láti àwọn ọmọ tó ilé nǹkan ti tẹ́lẹ̀ nǹkan ti bàjẹ́ ẹni tó ti padà ó ti padà wá sí i ó nà ló fi báyìí tó wáyé ló ti ń pọ̀ látàrí àtẹ́sọ̀ láwọn àyẹ̀wò sọ́dà mi kò sí orí tó ti obìnrin ọmọ jáde ẹ̀yìn kọ́ ló ń sáàmù lọ àìwọ́ àlọ́ ló wọ́n máa là kàkà lóko tó wọ́n máa lòdì tó wọ́n máa lọlẹ̀ nítorí wọ́n ọkùnrin yìí máa ń jẹrẹ yìí àbádàtàrà bá àti oníláwùjọ wa ẹ̀ẹ́n ọkùnrin wa dọ̀lẹ́ ó tọ́ra ìjọlẹ́ ẹ̀ẹ́n obìnrin wa di alágbára àwọn ọmọ wa ti wà lákàtì òṣèlú àti káṣí ń jẹ náà bá ṣe gbogbo eléyìí ẹ̀ẹ́n á sọ máa pé á máa pé ora ọmọ ọba àlejò ọlá láti di ẹsẹ̀ láti kéjì òun náà ló fi máa fi láti wá àwọn ànímọ̀lẹ̀ díẹ̀ àti ká máa ronú kí gbogbo ìta bá ti di àwọn subhanahu wa ta'ala ẹ̀yọ́ ní àwọn subhanahu wa ta'ala bí obìnrin bá wá jẹ́ ọmọ fún òun náà ní ká ṣe kíni oníkàṣe pẹ̀lú rẹ̀ ká mú títò dáadáa ẹ̀ ká sọ́jẹ̀ kíyàwó jẹ́ jíjẹ mímú rẹ̀ àti ìgbà tí ó máa wọ̀ tọ́rùn ọmọ obìnrin òkúrò láàmú ẹ̀ alẹ́bíkọ̀ọ́wọ́ alẹ́yọ́sẹ̀lám alẹ́bí sọ fún wa nínú hadithu rẹ̀ alẹ́bí ní mọ̀ ìtúnyà mẹ́hàlì ìbàlẹ́ ìṣẹ́ ó ní ẹnikẹ́ni tọ́nà ọba ìlú ọlọ́pàá ìdáwọ̀ pẹ̀lú kẹlímà obìnrin ẹ̀ alẹ́bíkọ̀ọ́wọ́ alẹ́yọ́sẹ̀lám ó jẹ́ tọ́lọ̀ ọba àti ìjọba fún alọ́mọ obìnrin omi ìtàjẹ́ òfin wa ni ìgbé tó ń rìn láta ara rẹ̀ ní àbójúyà nítorí pé tọ́lọ̀ ọba ti fún yàn lọ́mọ obìnrin kéèyàn mọ̀ pé ó jájú pé inú kéèyàn ó tara rẹ̀ láti jẹ́ náà àbí kí ó ti tara rẹ̀ náà yẹn ẹ̀yìn àdúgbò wà wà ní ọ̀sọ̀lá ó ní ẹni tẹ́ni tọ́lọ̀ ọba àti ìjọba wá dẹ́wò pẹ̀lú kanínú àwọn àyè ẹ̀yìn àṣà nílẹ̀ ìdí náà tó wá ṣe dáadáa pẹ̀lú wọn ó sọ ọmọ ìdáadáa òjò rí ìkúrì ó tọ́mọ dáadáa òjò ó ṣe ránù òjò táwọn obìnrin máa fi wọ́n ṣe lẹ́kẹ̀ẹ́jọ́ òjò máa ń lórí náà lábẹ́ àti kó máa ń sáyé náà lábẹ́ òjò máa wọ̀ wọ̀ káàkiri òjò máa ní wọ̀ káàkiri àlẹ́bìnrin tó bá wá tọ́jú rẹ̀ dáadáa kó ń dá aláwọ̀ sídọ́rọ̀ mìíràn náà tó bá sídọ̀ sí ìdàkìyàmá àwọn ọmọ ìjọ ṣe dàdá fún ọmọ obìnrin àwọn ọmọ ìjọ dàdá fún òní ìjọba ìjọ ìdàkìyàmá ẹwà tí táwọn àwọn táwọn ń lọ lónìí lágbàáyé lónìí tí bá wa ṣe bí láwọn ṣe ní àtọ ọmọ obìnrin wa débẹ̀ náà látọ̀ tẹ́lẹ̀ ìsìláàmù tẹ́lẹ̀ ká mú wọn tẹ́lẹ̀ náà lámú wọn lámú wọn ẹ̀yìn tí ìsìláàmù tẹ́lẹ̀ àti apáàtì àwọn àǹtẹ̀ láwọn òyìnbó kàkiri báwọn òyìnbó tẹ́ láyé onáàmùdáàmù wọn láyé tàbá ní ká lọ ayé ìsìláàmù tẹ́lẹ̀ àjọ ayé tàbá ní ká lọ ayé tó tẹ̀wà sí sallallahu alaihi wasallam yóò wá lókun láwùjọ wa àwọn tó wá jẹ́ pé ọ̀là ìlú èkó táwọn èkó kúrá fún wa kóbìnrin orí òdò kóbìnrin ọmọ kẹ́ẹ̀kì tí ó dé fún kóbìnrin ọmọ pátá ká máa rí ọrùn rẹ̀ ká máa rí gbogbo báyà rẹ̀ báyìí eléhùn náà mọ̀ ìwà àwọn national àwọn ọmọ ayé àwọn àwọn ọmọ dáadáa àwọn obìnrin wá ló fẹ́ tẹ̀lé lára nẹ́bí sallallahu alaihi wasallam kí ọmọ ọba alẹ́ sọ́lá pàwọ́ látẹ́ èyí tó wípé àwọn ìyàwó ànẹ́bí ìdíwájú láyé alẹ́ ìrìnà àtàwọn sàhàbíyà ìmúra wọn òun náà ní pé kí wọ́n lọ sí bá lásìkò nílẹ̀ kẹ́rin kankan máa yìí kankan lára ànẹ́bí àti mọ́lá àti kúrò àwọn ànẹ́bí ni ọmọbìnrin tẹ́rí ànẹ́bí ni gbogbo ẹ̀ lásìkò nílẹ̀ ìgbòho ni látara àbí eléyìí tó kí kí láàájú fún ọmọ obìnrin tó bá sọ̀tọ̀ rẹ̀ tán ẹ̀rin sọ́tọ̀ tó lẹ́lẹ́ tó kà gbogbo lórí góòlù lọ́rùn tó ti dé sí kò sí ìsíkà láyé òfin fún ọjọ́ lẹ́yìn àwọn tó wá tó fẹ́lẹ̀ ìdá ẹ̀rin ó yẹ kó ti sí ó yẹ kó wá da ìgbà wò ó kó dá òsán lòrùn nígbà wọn bá fẹ́ ṣe bá ara káàkọba ní ẹ̀yìn àwọn ọjà káàkọba bó ti ká ọ̀pọ̀ta ti rà yìí kí n fún mọ́ ṣe bá bá ní góòlù alìbítà àwọn ti góòlù pàmọ́ sí pẹ̀lú pàmọ́ sí ìfẹ́ta yóò tún pẹ́lẹ̀ yóò tún fi sí kọ̀rọ̀ yàrá obìnrin tó ní tó ní ní ọmọ ẹni bá wọn ló fà bí ìdáhùn tí wọ́n fún wa pé ọmọ alẹ́ obìnrin yẹ kó tó bàbá ti bàlágà yóò máa lo ìgbà ẹni kó tó bára rẹ̀ ọkùnrin yóò bá fẹ́ wọ ọmọ rẹ̀ láwọn ọkùnrin yóò jẹ́ ẹni tó bá wá wá èèyàn lè yóò jẹ́ ẹni kò ní wá tó tó jẹ́ bẹ́ẹ̀ sí ti láì ó wá ní ẹlẹ́kùn ẹrẹ́ àtọ́wà bí òun ni wá ní lóde tó ń wọ́n tó mọ́ tó débi pé yóò di ọkùnrin tí ò ní ẹni tí ẹ̀fọ́ yóò di pẹ̀lú ọmọ rẹ̀ yóò di ní ẹ̀kú ẹ̀kú gbogbo ayẹ̀ tí òkú látàárọ̀ tẹ̀sí tó tẹ̀sí sọ̀rọ̀ bàbá mi ọmọkùnrin yóò wọ ọmọ rẹ̀ wálé yóò sọ fún pé aṣọ ọ̀dọ́ bá ti jáde ẹtì lẹ̀kùn èmi jáde lọ bàbá mi èyí ti ní ọmọ rí ní ìtọ́jú ẹ̀ka lọ́kùnrin bá sọ ìwà àwọn bá mi ti dà yóò àìsùnwá wà ló sọ́lá àti ẹ̀yọ́ láyé lórí jẹ́ta àwọn bára wọn bá kùn bá sọ nígbà tí wọ́n bá rí ìgbé ọmọ wọn lóbìnrin àbákúrò wọn lóbìnrin abẹ́pa wọn abẹ́túnjẹ́ ẹbí wọn lóbìnrin sọ́mọ́ wá rí pẹ́ǹsì ṣàtà tó tako tẹ̀sí èyí lè kú ara wọn wá kùn bá sọ ẹlẹ́gbà wa ní àti ẹ̀wà fẹ̀gbà àbàbúrò kẹ láwùjọ wa ní sákùrù sí láwùjọ wa ẹni tó jẹ́ tó kò sọ́mọ́ àwọn ọmọ ìfẹ́ àwọn jésù ìbọ́dà náà ní kó ti àwọn ọmọ ìfẹ́ ẹwà bá ti pé olùsí jẹ́ bọ́dà ẹ̀yìn ìyá ìlóbi tàbí bàbá ìlóbi ẹ̀yìn ọmọ ẹ̀gbẹ́ ìyá ìyàwó àgbò bàbá gbogbo àwọn ilé ìkú ọ̀tẹ̀ nínú àwọn ọmọ ìjọ pàgbòrò gbogbo àwọn ọmọ láyé ogun jáì fáwọn àtàjọ́lù nínú tọ́lọ̀ wọn bá ti jẹ́ lóbi wa ní tó bá ti jọ́ pé ẹ̀sìn yàrá agbọ́dọ̀ ti rọ̀gún ká mójútó àwọn ọmọ wa kásọ̀mọ́ àmọ́já akàlàkùláwùjọ wa lónìí òun náà ni a burú pé láwọn ìlú máa ń kókò jọ fún ọlẹ́lẹ́sì ọmọbìnrin tó wà lórí bá tó bá lóò fẹ́kẹ́ nìkan máa rí òun lára àwọn kan ti dúró nígbà àwọn ọmọ ọgbọ́n ti ilé àwọn sáà fẹ́ kó máa rí òun náà ni àwọn gbogbo ayé wọn máa rí tó ní sọ̀tọ̀ ẹ̀ àwọn fẹ́ kí ó àlójú kú àlójú rẹ̀ tí ohun ọ̀sán máa rí láwùjọ àwọn àtàrà bẹ́ẹ̀ wọ́n ń gbógun ti àwọn obìnrin láwùjọ èyí ti ti ọ̀nà tí wọ́n ń gba gbógun ti ọmọ obìnrin ẹlòmí inú àwọn obìnrin ni wọ́n gbógun ti wọ́n bá tó ya máa lọ́rùn ẹlòmí wọ́n sọ ìjáàbò rẹ̀ ná nítorí pé wọ́n ìjáàbò nítorí pé kí ni nítorí pé ó fẹ́ ń tẹ̀lé àti àti ìsọ̀rọ̀ bá rà nínú sáà ẹlòmí wọ́n bí àjẹ́ ẹ̀ wọ́n bí àjẹ́ débi látara pé kí ló dé látara pé mo ìjà ìyá tó bí yóò ti kájú ẹwà jẹ kájú àwọn ilé yìí wọ́n wá ní kílẹ̀ tó tẹ̀ ẹ́ wọ́n ní tó pé mo ìjà èyí tó lórí ń fẹ́lé o ẹ́ àwọn náà wọ́n tọ́ oyún àwọn náà wọ́n tọ́ ọmọ àlè tó fi sínú lé kò sí kankan lórí eléyìn ìdí rí òkúrí pẹ̀lú ọ̀pọ̀ ọkùnrin wọ́n máa ń sọ́kùn sí ọmọ náà ìlú eléyìn bẹ wo òkòdélé lórí pẹ́tàwọ́ ti wá àdíkún wo òtàbá lé lórí pẹ́tàwọ́ bá ọ̀gbà sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀dí wá lórí jáàbù òun náà ni wọ́n ìgbà àbá àbá àbá àbójútó ẹni tí lọ ìdábọ̀ rẹ̀ kí ọlọ́mọ sí ààrẹ̀ àwọn ẹgbẹ́ múlẹ̀ ìfúnra ìláwùjọ ẹ̀mùsùnà irú àwọn àfáàkú àwọn àfáàṣẹ ìgbọ́ọ̀lù àwọn àfẹ́ẹ̀ṣù tó jẹ́ pé àwọn náà tó máa ń pẹ̀lú ìrúnra wọn wọ́n máa wá tako ìdáàbò pé ìdáàbò sí fẹ́ẹ̀sì tàbí ọmọ ìgbẹ́ ìdáàbò wà ní ẹ̀sìn ẹ̀sìn ìdáàbò lórí ẹ̀ ẹ̀sìn ìfọ́ọ̀lù lérí ẹ̀ àti alábáwá ní ìṣòwò láwùjọ wa èyí kí olùmọ̀ wa sọ ọwọ́ bá lé òjò wa wá bí àti obìnrin wa sí obìnrin wa tún wá lọ sí obìnrin mọ́ ọmọdé lọ́rùn nítorí kọ́ bá rí kúrì òun náà ló fi díẹ̀ sí ọlọ́run bá lẹ́gbẹ̀ẹ́ ọlá fún òun náà níbi lójì bá kó fi jẹ́ alápálẹ́ ó jẹ́ pé ẹni tí ó bá fẹ́ yóò wà sáàmù fẹ́ ìmẹ́lẹ̀ ẹni ọmọ ṣe ẹni ọmọ dára sí ìgbésí bẹ́ẹ̀ bá bí máa ìyá máa sọ́rọ̀ ní ìlàmù ní àtọ́mà ní táwọn bá ní kẹrẹ ìtọ́tọ́ ó yàtọ̀ sọ́nà sí wọ̀yá rẹ̀ ìlú ẹkùn lọ́pẹ́ fọ́nà ọmọ àlejò láti ìgbẹ́ ó dínkù ní ààrẹ ọ̀rọ̀ ọmọ àlejò láti nítorí pé ó bá rí ìlú ìjáde báwọn ọlọ́pàá àlejò ló jù ọ́ látara pé kíni látara pé ọmọ rẹ ni ìwọ̀n ló yẹ kó ló tó ó yẹ kó lọ kó ló ti wáyà àkúyà ọlọ́pàá àlejò ló jù ọ́ tó bá jẹ́ ọmọ àlejò yára àkúrò máa ń sàwọn ọmọ àti ìlú láàrin wọn الحمد لله والصلاة والسلام على أشرف الخلق محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله قد تحدثنا في الخطبة الأولى آه، حول معاشرة المرأة إما أو معاشرة النساء بالمعروف ولهم عباد الله أن النساء بالنسبة للرجال البعض منهن بناتنا ومنهن أخواننا ومنهن أمهاتنا ويجب علينا أن نحسن إليهن لأن بالإحسان إليهن نتبع أمر ربنا ونتبع سنة نبينا محمد صلى الله عليه وسلم أيضا الله سبحانه وتعالى أتكلم الله سبحانه وتعالى ذلك في قاتل صلى الله عليه وسلم عليكم يا جدنا يقوم الله تعالى النبي أن يقوم على صلى الله عليه وسلم ẹ̀rù bí àwọn ọ̀sán àwọn ọ̀dáàlá inú ìyàwó mi inú máa ń kọjú yàn òun náà ni kóbi yóò jẹ́ ìyàwó fún yàn ẹ̀ àwọn ọ̀sán àwọn ọ̀dáàlá ó pa ọ́lá tẹ̀sí alukur'an ó ní wà á ṣe orúkọ ẹni máa rò ẹ máa bá àwọn ìyàwó yín lò báyìí wọn báyìí wọn bí ààrẹ yìí wà á báyìí wọn bí ààrẹ yìí alábìnrin tó lóore dunu yìí òun náà lẹ́nu bá dáa bí àwọ̀ rẹ̀ tó da sáwọn ará ayé rẹ̀ wàhálà máyì fún mi láàyè èmi kò sì fi lóore dúdú yín sí àwọn ará ayé rẹ̀ ẹ̀yìn eléyìí àdúgbò wà wà léwọ̀ sẹ́lá ó ti gbé pèlè kalẹ̀ fún wa ìdá àti máa máa ń gbé ìyá lélẹ́yìn àbẹ́yàn fún mi ẹlùmí ò dáa jẹ́ kò dáa sí àwọ rẹ̀ ní gbogbo yóò dáa sáwọn ọmọ rẹ̀ àmọ́ gbogbo ara àtàmà sí ẹ̀ dáadáa inú eléyìí ìyá fún mi níwájú àwọn yóò gbọ́gbọ́ mẹ́ àbí yóò mọ̀ wá lè náwó kárí níta ebi ń pa ìyàwó orí fún ọmọ àwọn yóò náwó kárí yóò tó lé ti owó nítorí káwọn ló bá ní tó tó bá mọ̀ pé yọ dáadáa ní irú eléyìí èèyàn kú ní ọ̀dà wọn tó hàn lọ dáadáa tó fi bá wá jẹ́ ìyàwó wa ẹ̀ ń ta abẹ́ òfin sẹ́lẹ̀ ìyàwó tún láti ní káwọn tó ilẹ̀ gẹ́gẹ́ bó tilẹ̀ sí tọ́jú rẹ̀ pọ̀ tún láti ní káwọn wá jíjẹ fún tún láti ní káwọn wá jíjẹ fún ilé tí ó fẹ́ àwọn alágbọ́dọ̀ pèsè rẹ̀ fún kọ́dà àwọn tí ó máa wọ̀ sọ́rùn àwọn alágbọ́dọ̀ pèsè rẹ̀ fún Ànábì sallallahu alaihi wa sallam ní wala tadribu al-wajh ẹ má bẹ̀ ìyẹn na obìnrin lójú ẹ wala tó má bẹ̀ àìrí ikú obìnrin lábúrú obìnrin ẹ àìkú obìnrin wala tahjur illa fil bayt kìlọ́fà tánàbí tó ń gbélé fún wa alẹ́bí tí ó yíwa bí hadith ní ibòmìnrin lẹ́rí un ẹ̀dá tó lọ́wọ́ bá lè gbọ́lá dá wọn ẹ̀dá tó lẹ́rí nítorí pé títà dá wọn ibi tó wọ́n rí alẹ́bí tó wá wà alẹ́ ìwọ̀sánlám alẹ́bí ní ìdàlùmọ́lá fún ìpọ̀lùmí sí obìnrin ò wá lè tó lójú kan kó dé ah, fẹ́ á ọmọ kó dáa ogun tí ó máa dé yóò máa dáa lọ ní ogun tí ó máa sọjáde lẹ́nu nǹkan tí ó máa dáa ní ogun tí ó máa wù níwà nǹkan tí ó máa dáa ní àtìsọ wáwà yóò sẹ́lá àtìsí látẹ̀sẹ̀ ní ìbàlálẹ́ alàkọ̀rí kan kò lè dúró kó dé bẹ́ẹ̀ o ẹni tó fẹ́ orúkọ kò sí wo ní ọ̀hún wọ́n dà àwọn gbogbo àtàrí òkùnrin àwọn ìyá wa àwọn tó dúró ní ojú kan níbi bí ẹ̀sẹ̀ máa ṣe pẹ̀lú ọkọ àìṣà máa jà pẹ̀lú àmẹ́sọ̀ wà wà lọ́sọ̀lá àwọn ìyàwó àwọn tàbí wọn máa jà pẹ̀lú ọkọ wọn èyí látara sí ní látara pé ìwà wọn ìwà tó ń dìwò àmẹ́sọ̀ wà wà lọ́sọ̀lá ó di yé wa ó ní àwọn obìnrin tẹ́ ríwu ọ̀nà wọn ẹ̀tẹ́ tí wọ́n dínkù tàbá wá fẹ́ fún ó tó wọn àdíkájẹ́gí àdíkábọ̀wọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kábọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún obìnrin anábìtọ̀ wá wá yóò tọ́lá anábìwá kọ́ alẹ́kọ̀ọ́ anábìwá ìṣẹ̀mdá tí ọba ti wá mú ọ̀tẹ̀kọ̀ òun ti mọ́ tẹ́rí tó gbà á bẹ̀ẹ̀ tó ti ríwà rẹ̀ tẹ́rí un ẹ̀yìn ti máa tẹ́kí ní ó ti máa rẹ̀ ẹ̀yìn tó bá ti máa ah, tẹ́ tó bá ṣìmọ̀ sí ọ̀nà tí máa ń dáa sọ́rọ̀ ọ̀nà tí ò ní já ọlọ́run ni ó ti máa ó ti tí ó wà nínú pé tọ́ lọ́dún kẹ́lẹ̀ rí rẹ̀ ẹ̀ ápọ̀lọ́ tí ó wọlé máa ti ní láti máa gbìyànjú ẹ máa ti wá sí fún tó bí ogún rí lẹ́yìn ó ti wà ní ọkùnrin òun náà ló wà ní obìnrin bóbi ní ṣe orí jẹ òun náà lọkùnrin ní jẹ àlejò ní tó bá wá ní sùúrù tọ́bọ̀ bá wà ní ọ̀sẹ̀lá tó bá wá ní sùúrù tó ti látẹ̀ mara pẹ̀lú bí wàbí ìhà àwàyè kùjẹkùjẹ ló ti wà lára rẹ̀ oníbi ó ti wà lára rẹ̀ sábà lórí nìyí pẹ̀lú ọmọ ta bí wọ́n ti ń ṣe àyíká tí wọ́n ti kọ́ra wọn yé ká má máa wò lọ́sàn án lẹ́yà ah, àwọn oníbi ò tẹ̀lé ìgbà tí wọ́n ti tẹ̀ra wọn wọ́n tẹ̀lé ìlànà ẹ̀mí tó wá wà lóun sàlám wọ́n sàbójú kò níbi àwọn ọmọ tó kù díẹ̀ díẹ̀ ọbẹ̀ kutu bẹ́ẹ̀ alábìyí kàtà tà á ó ti ka ẹ̀ mọ́ta á káwọn tó fẹ́ kálukú alábìyí tẹ mọ́ta á wa tó ó lè ó lè kọ́ ọ̀gbìn níbi kí dọ́kítọ̀ náà tó fẹ́ ọbẹ̀ kọ́ ọ̀nà ọbẹ̀ kọ́ nyà ó má kọ́ kutu kọ́ kí ló ṣẹlẹ̀ alábìyí kàtà tà á alábìyí ó kàn wọ́kẹ́ tó ha tọ́lá kó ha kí ká tó kàn òun náà ni pé ó padà kọ́ ọ̀gbìn nítorí pé kí ni nítorí pé tó bá ti kó àwọn yorùbá sọ pé jọmí jọmí wọ́n ní ìjà ní máa dálẹ̀ mo fẹ́ kórí mo lérí mo lè wà lókùnrin máa wà mo lè báyìí lórí ẹ̀rí wa lórí kò lè fẹ́ ìyàwó tó wà nílé kò ní ní eh, ayọ̀ kan pẹ̀lú ìyàwó rẹ̀ kò ní gbàgbé ìyàwó yóò wá máa wò ìyàwó ìyàwó káńtà ẹni tó ní ní múra bóyá ti ṣe ewé ní ìyàwó tó bá sì dé ní ẹ̀ná bóun náà ti ṣe ó kọ̀ tó àjẹ́gbẹ́ ó yẹ ká jẹ́ gíní ó yẹ ká gba wà sí ànábì sallallahu alaihi wasallam àtọ́lẹ̀ tánàbí sọ nípa àwọn ìyàwó wa nípa bá máa jẹ́ gíní nípa máa bá wọn ìgbẹ̀rù dáadáa ẹ̀ ń fún orí fún orí fún lóṣù kan ọmọ àwọn ayélujẹ́ káàkó dára wọn tàbí sallallahu alaihi wasallam tó ń sọ fún abẹ́ láyé kọ́kọ́ mú mi nínú gómìnà àti ní mú mi ní lọ́kùnrin tán kòkòrò máa ń kó ìyá mi lómìnir tán àdúgbò máa bínú sí àgùntẹ̀ náà fẹ́ gbọ́rọ̀ rẹ̀ ẹ̀yìn àti ní kárí àbínú mi ha olùkọ́ tó bá yíwà kan tó kó ìyá lára rẹ̀ nítorí ìwà àti ìṣẹ̀lẹ̀ lára ìṣẹ̀lẹ̀ òkúrìlà òun náà ló bá ní ní wọ́n bínú sí òun ló bá ní ní ń bá àjà ní gbogbo ìgbà alẹ́bí ní rọ́ọ̀lì ẹ̀mí ní àpàrọ̀ ó ní wà ní ìṣẹ̀lẹ̀ tó dára rẹ̀ ọlọ́run bá níjọ ló jẹ́ nìkan tó jẹ́ bí àpá wúrin sábà ń mọ ìdá dára rẹ̀ èyí àwọn èso tó ti ó da fún lónìí ègbó ìyàwó rẹ̀ tó ti ó jẹ tí wọ́n ló ti wà mẹ́rin wà dáadáa fún tó tẹ́ ẹ̀má máa ń pè jẹ́ àwọn ohun tó wà ó dáadáa tó ti fún ọmọ wá fi tẹ́kiri ọmọ wá fi pa ìdarí iná alhazanaj yóò yóò lọ sẹ̀yìn àti àwọn dáadáa tẹ́ rí ní àmọ́ fi pa àìdarí ọlọ́pàá ìjọba mọ́ fi dáadáa wá pa ìdarí tó àtẹ́kẹ́ àwọn náà láwùjọ àbáwà agbọ̀nmọ́ fi dáadáa wá agbọ̀nmọ́ fi pa ìdáwà rẹ̀ ní ìgbẹ̀yìn nínú bọ́ọ̀lá tí obìnrin àtọ́bìnrin máa kọ́ síyàn òun láti kó jẹ́ obìnrin kó jẹ́ ìdágbóríyàn láàmú pàwọ́ láti káṣe dáadáa pẹ̀lú ìyàwó nígbà tí wọ́n bèèrè lọ́wọ́ àti ọ̀rọ̀ láwọ́ ayé ọ̀sẹ̀ lám wọ́n ní ayé lábẹ́ àádọ́m ẹ̀yìn wọ́n ní ẹ̀sẹ̀ wọ́n tó níbi wọ́n náà wọ́n hàn wọ́n dáadáa nígbà láti sọ aláti sọ pé àti ìkùnbí láà nígbà tí wọ́n bèèrè ẹlẹ́ẹ̀kejì aláti ní okú pé wà nílẹ̀ yìí aláti ní kéde oṣù òbí ìyàwó méjèèjì ẹ̀ nínú àwọn ètò tó ń tó láláwọ́ nígbà wọn á fi àlẹ́sì sọ̀rọ̀ àwọn àlẹ́ wọ̀sálàm ń pé tààlẹ́ tó lẹ́tọ̀ọ́ sí jù ẹ̀yìn tí ó ti àyìn náà ta àkókò ọdún sàárọ̀ sí àwọn ọlọ́lá tààlẹ́ tó ní ẹ̀tọ́ sí dáadáa mi jù nínú gbogbo àwọn èèyàn ẹnì kan wá bí àlẹ́bí àwọn àlẹ́ àlẹ́bí ní gbogbo àlẹ́bí ìyá tún wá bí àlẹ́bí pé lẹ́yìn tó ń bá ṣe dáadáa àwọn náà tàbí náà àlẹ́bí ní ìyá ẹ̀dá lókùnkàn ọdẹ́lẹ́kẹ́jì ọjọ́ àpẹẹ lọ́wọ́ anẹ́sọ̀láwà yóò tẹ́lọ mẹ́rẹ̀ kẹta alẹ́bẹ̀ẹ́ tó máa wọ́n mọ́ alẹ́bẹ̀ẹ́ ìyá ẹ̀rẹ́ lọ́dún kan nígbàtí wọ́n bẹ̀rẹ̀ lẹ́kẹ́jì alẹ́bẹ̀ẹ́ wá tó máa wọ́n lẹ́yìn ẹ̀rọ wá sọ̀rọ̀ báyìí eléyìí àdájútọ̀ wà wà lóòótọ́ làm ó ní bá mọ̀ ìpé nílẹ̀ ní pẹ̀lá obìnrin lágbà tó ti wà kékeré tó bá tún déyàwó náà nílẹ̀ òun náà bẹ̀lá rẹ̀ tó bá tún ìyá náà nílẹ̀ òun náà bẹ̀lá rẹ̀ agbọ́dọ̀ sàbójútó wọn agbọ́dọ̀ mọ́ ṣàánú wọn agbọ́dọ̀ mọ́ wá jíjẹ fún wọn agbọ́dọ̀ mọ́ wá mímú fún wọn nítorí pé ẹ̀dá bọ́bọ̀ àlejò lájá wọn ẹ̀dá tó lẹ́ni ẹ̀dá tó jẹ́ pé yóò pẹ̀lú káwọn ṣàánú wọn wọ́n àti nípa ọláwọ̀ ẹ̀rẹ́ òṣèlú ó jẹ́ kó yẹ wa ibi àjẹ́ náà àti sí àwọn òbí nàbí lẹ́yìn so látara ayẹyẹ ẹ̀rọ ní ọlọ́sùn subhanahu wa ta'ala lára lè máa ń bẹ́ àwọn alábàájú tọkùnrin ojúde lálá ilẹ̀ fún pọ̀ lára obìnrin pé ó jẹ́ ọmọ fún wa ní àbójẹ́ ìyàwó fún wa ní àbójẹ́ ìyá fún wa ní àbójẹ́ pa àbójẹ́ búrò agbọ́dọ̀ ṣe ojúṣe wa lára wọn agbọ́dọ̀ tọ́ wọn pẹ̀lú dáadáa agbọ́dọ̀ máa ṣàánú wọn agbọ́dọ̀ jẹ́ táwọn ní wọn kọ́dà agbọ́dọ̀ máa dáàbòbò wọn níbi ìnira àbábútàwọn tọ́bá fẹ́ kó bá wọn nítorí pé eléyìí nínú àwọn ojúṣe wa ní gẹ́gẹ́ bí ọkọ̀ wọn àbí Allah subhanahu wa ta'ala kọ́mọ́ ta sáré wa ó jẹ́ ká mọ olólóró ó jẹ́ ká lè máa tẹ̀lé àbí Allah subhanahu wa ta'ala kó já má bàjẹ́ ní bàjẹ́ ó jẹ́ ká lè máa tẹ̀lé sí àbí Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọ́n kó ní sunnah Nabi sallallahu kí wọ́n máa wá kọ́ tọ́bátáwò ní kóra dúró tọ́bákọ̀ tọ́bátáwò ní gbogbo ilẹ̀ ọlọ́ọ̀bà àlejòlá ọmọ yóò ti ṣe pẹ̀lú wọn ẹ̀yẹn àwọn àlẹ́kàbìnrin اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا إنك من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إننا سمعنا مناديا ينادي بالإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وتغفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وإلى السلام الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح